pé ẹ gbádùn ohun tí mo mú wá fún wa yẹn ni pé hmm, mo tò ó pé ẹ ti lè wò pé àbíǹbó ah, kan ni báyìí tó fi sí ẹ má wọrí ẹ láǹfààní láti ṣe kí láti kàn sí wa lórí Miliki Express lórí tẹlifíṣàn Orísun lórí wẹ́bsáìtì wẹ́n lọ sórí www.orisun.tv àbíkẹ́ lọ sórí YouTube www.youtube.com/orisuntv tàbí Instagram àti Twitter ẹ láǹfààní sọ fún wa ohun tí ẹ fẹ́ orin tí ẹ fẹ́ abẹ́rẹ́ pé àwọn olóhùn kan tó yẹ kí a fi sí tí ẹ ò tí gbọ́ kẹkàn sí wa ní orí abala yẹn ẹ wo ètò ṣì ń tẹ̀síwájú ẹ ká lọ gbọ́ orin Adékúnlé Gold tó pe àkọlé ẹ̀ ní mọ́nì ẹ̀yà mọ́nì mọ́nì ego ego àmọ́ máa padà dé Tóyìn Abdul máa bá tí ó máa fún wa ní ohun tí ó ń lọ ní àwọn campuses wa káàkiri à ń bọ̀. ẹ káàbọ̀ sórí abala campus gist orí abala yìí láti máa ń jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń ápùn ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí láti máa ń jẹ́ kẹ́ mọ̀ bí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣe nínú campuses wọn tàbí hostel tí wọ́n bá ń gbé orí abala yìí láti máa fún yín láti máa mú wá sétí gbọ́yìn sí ojú màwòrán yín Abdul Olúwatóyìn ní orúkọ ti tèmi ṣé wàá rí lọ́sẹ̀ yìí lórí abala campus gist ah ẹ máa sọ pé last week nǹkan tí Tóyìn fún wa last week yẹn nǹkan tá a nífẹ̀ẹ́ sí gangan gan ló fún wa àmọ́ ṣé ní wíìkì yìí ah gist tí mo ní fún yín ṣé gist ni máa pè é àmọ̀ràn tí mo ní fún yín lọ́sẹ̀ yìí lórí campus gist hmm, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo ń pé jambu ṣẹ̀ṣẹ̀ parí lọ́wọ́lọ́wọ́ ni ṣe rí ẹ̀yin tí mo ní bá sọ̀rọ̀ lórí campus gist ọ̀sẹ̀ yìí òun náà ni gbogbo àwọn candidates gbogbo àwọn students tí wọ́n kọ JAMB kí dẹ̀ ni mo ní bá yín sọ hmm. ṣe rí wọ́n máa ń sọ pé experience is the best teacher ṣe rí lọ́dọ̀ tèmi mo máa ń sọ pé no experience is not what is not the best teacher lóòótọ́ náà fún àwọn mìíràn tó bá ti ní experience ó dáa ká máa fi ara wọn kọ́gbọ́n ká máa kọ́gbọ́n lára wọn ju káwa fúnra máa fọ́ victim experience yẹn lọ ká má wàá bàjẹ́ victim experience ni mo ṣe wá lọ́sẹ̀ yìí pé no mo ní ìdàtí báyìí tèmi sọ̀rọ̀ mo ní ìdàtí já yín lólobó mo ní ìdàtí ta yín lólobó pé à bó ṣe ń lọ gangan lélẹ̀ ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìdánwò JAMB ní ọ̀sẹ̀ tó kọjá hmm. lágbára ọlọ́run láṣẹ ìdùmarè sí ayọ̀ la máa gbà àmọ́ kókó nǹkan tí mo wá ní báyìí sọ lórí ẹ̀ òun náà ni wípé hmm, gbogbo ẹ̀yin students wa ẹ má fi àkókò yín ṣòfò kí ni mo mean ẹ má fi àkókò yín ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ máa rí àwọn èèyàn tó yẹ pé kì í ṣe kìíní kì í ṣe kejì kì í ṣe kẹta lọ́ọ́ máa ń kọ jáàmbù ní ìbú yín o ẹ má ṣì mí gbọ́ o èmi gan tẹ́ ń wò lórí dúró ìgan mo fall victim mi ì lè sọ fún mi ì lè sọ ìgbà tí mo ká tí mo ṣe jáàmbù fún yín o àmọ́ tẹ́ bá rí ẹni ta lólobó ẹ jẹ́ ká máa lò ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ máa rí àwọn students tí wọ́n ń tiraka tí wọ́n ń gbìyànjú láti wọ iléèwé gíga àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni jamb máa ń já wọn bọ́ ṣe rí gbogbo ìgbà la máa ń sọ pé à jamb ò ti já mi bọ́ ni o jamb ò fún mi ní cut off mark ni o jamb ló jamb mi o there is no failure in jamb ọ̀pọ̀lọpọ̀ ìgbà wa la máa ń ṣe mistake yà wa la máa ń ṣì gbé síra wọn ṣe rí jamb tẹ̀ ń wò yẹ kò sí bó ṣe máa jẹ́ ẹ̀ máa ní cut off mark yín but àwa túdẹ́ǹtì tí a fẹ́ kàwé a máa wò pé no law ni mo fẹ́ read mo ní ìbóyá two hundred and fifty cut of mark kí n tó lè meet up fún course tí mo fẹ́ àwọn míì máa ní okay bóyá mass com ni mo fẹ́ read ní school wọ́n máa ní ìbóyá two hundred and twenty cut of mark ṣùgbọ́n at the end of the day tó bá wá ṣe jamb tán ó wá lè jẹ́ pé ẹni tó ní ìbóyá two twenty wọ́n wá fún ní two hundred ẹjọ́ ṣé irú ẹni bẹ́ẹ̀ fi pé òun ti fail no ó oh, fail wọn ò fún ẹ ní cut off mark wọn ò fún ẹ ní cut off mark nǹkan tó fẹ́ fún nǹkan tó fẹ́ lọ read ni àmọ́ ọ̀nà àbáyọ rèé ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń ṣe àwọn kinní ìgbésíra wọn tá a máa ń believe pé tá a bá ti meet cut off mark a ti fail nìyẹn no nǹkan tí mo fẹ́ kó yé yín nísìn ní ọ̀sẹ̀ yìí nìyẹn wípé tí ẹ bá ti ṣe exam nípa ẹ ṣèdánwò bóyá exam ẹ bóyá àwọn jamb ọwá jamb yín àdó mi fi yín ṣe yẹ̀yẹ́ o kẹ́ má lọ máa rò bóyá lágbára ọlọ́run láṣẹ ìdùmàrè gbogbo wa la máa come out pẹ̀lú flying colours àmọ́ tí a bá tún wá wò náà hmm, tẹ bá tún wá fall victim náà la ṣe ń sọ fún yín pé ẹ má ti torí pé ẹ ti ṣe jamb jamb òfin ní cut of mark yín kẹ wá ṣe kíni kẹ wá jókòó tẹtẹrẹ sílé ẹ ṣe kíní jamb òfin yín cut of mark ẹ ṣe kejì wọn ò fún yín ẹ ṣe kẹta wọn ò fún yín máa jẹ ẹ ń fi àkókò ṣòfò ní ọjọ́ ń lọ lórí yín kéde mo wípé nàìjíríà ta wà ń sìn ọ oh, once you are thirty tẹ bá lọ wáṣẹ́ ẹ máa gbọ́ how many years experience do you have bí kò máa sọ fún yín we need seven years experience we need six years experience jọ ká ọjọ́ orí ẹ kó wá ka years tó ti fi ṣe jamb tó ti fi jókòó sílé kó wá in fact ó tẹ̀ tún sí ìmọ̀gbà tó fẹ́ wọ school tó bá ṣírò gbogbo time yẹn papọ̀ tó bá ṣe tán school wàá san pò ríṣẹ́ no you have alternative when you fail it give you step tẹ bá fail ó fún yín ní àǹfààní fún ìgbésẹ̀ mìíràn ni ìgbésẹ̀ mìíràn tí mo dẹ̀ ń sọ yìí ni pé tẹ́ bá fẹ́ lọ read mascom tẹ́lẹ̀ rí pé cut off mark yìí kò sáǹfààní fún you can go for alternative which is ẹ lè lọ read theatre arts tẹ́ bá wọ́n wò pé ah no engineering ni mo fẹ́ lọ fún you still have other alternative tẹ́ bá wò pé ah law ni mo fẹ́ lọ read àwọn jambo dẹ̀ fún yín ní cut off mark yẹn ah ah ọ̀pọ̀lọpọ̀ courses ló yapa nǹkan tẹ́lẹ̀ ká pọ̀ gan-an ẹ wo cut off mark yẹ kẹ wo àwọn courses tí cut off mark yẹ beat it is better than staying at home tẹ bá dúró sílé tẹ̀wọ̀n pé à mm, tí n bá ṣe ti next year mo máa mú tó bá ṣe ti next year tó bá mú kọ́ ọdún méjì ti lọ tó bá tún ṣe ti upper year tó bá mú kọ́ ọdún kẹta ti lọ ṣùgbọ́n kí gbogbo eléyìí má bàa ṣẹlẹ̀ àìmọye àǹtí òun lẹ ṣe máa rí these days tẹ bá wo bí technology ṣe ń fast ní period yìí ẹ máa wo gbogbo àwọn ọmọ tó wà ní higher institutions bí àwọn ọmọ age sixteen age fourteen age thirteen tírú ẹ̀yin tẹ́ ti ṣe jambu jambu jambu tó ti ń jambu yín tẹ́ ti wá wọ bíi twenty eight twenty seven ẹ máa wà nù class pẹ̀lú gbogbo àwọn ọmọ wọ̀nyí kí lẹ máa feel no àwọn kọ́kọ́ àwọn kọ́ lọ waste time yìí you waste your time ẹ̀yin fún ara yín gangan lẹ waste time yín ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn uncles aunties la máa ń ní nílé ẹ̀kọ́ gíga tó máa wà nù classroom tẹ máa sọ pé àwọn ọmọ tí ò tó yín kan wọ́n ń rí yín fín àwọn ọmọ tí ò yín kan wọ́n ń lo owó fún yín ẹ jọ̀ọ́ ṣáwọn ló waste time yìí ni no you wasted your time àwọn kan ló sọ pé kẹ́ time tó yẹ kẹ́ fi switch sí other courses other um, relevant courses tẹ́ lè ṣe àwọn kan ló sọ pé kẹ́ má ronú àti ṣe ń gbà yà àwọn kan náà no but kírú èyí má bàa ṣẹlẹ̀ fún àwọn tó ń bọ̀ lọ́nà torí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe jam tán ni lóòótọ́ àwọn kan máa pass àwọn kan máa fail lágbára ọlọ́run láṣẹ ìdùmàrè gbogbo ala la máa pass àmọ́ tá a bá fọ́ victim ni mo ṣe ń ṣí wa létí pé ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ mò ń bẹ̀ kẹ́ má bàa experience yẹn ni iye years tí ẹ máa máa kàn lé kò ní pè yín ó máa àfẹ́sọ́jọ́ ọ̀la yín kẹ́ má bàa máa kà nǹkan tí jam bá fún yín ro méjì mẹ́ta ẹ ro ọpọlọ yín kẹ calculate ká wò pé ok jambo fún mi lélẹ̀ jẹ́ kí n lọ switch sílé jẹ́ kí n ṣe ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn oore ó máa ń hide in disguise a máa ń rò bóyá à torí pé wọn ò fún mi nísìnyí à mi ìṣó pé mo lè make ẹ̀ mú no tó bá jẹ́ pé nǹkan tó wá switch fún gangan wá lọ́nà ẹ̀ kan ìgbà míì gan ẹ kàn máa rí pé òkè lọ́ọ̀ mo fẹ́ lọ read at the end of the day ẹ wá bára yín ní theatre heart ẹ wá dénú theatre heart pé wá ń rí bẹ́ẹ̀ ṣe ń display ẹ tún wá reaction yín gan máa máa bèrè ah ah so mo ní tálẹ́ǹtì yìí nínú tẹ́lẹ̀ ni mo ń lọ sí ni mo ń takitiyan pé lọ́ọ̀ mo fẹ́ lọ read lọ́ọ̀ mo fẹ́ lọ read ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè jẹ́ oore fún wa ó lè jẹ́ pé ọ̀nà wa gangan la ṣẹ̀ṣẹ̀ fẹ́ tọ̀ ìdí nìyẹn tí àwọn jambo fi fún wa ní nǹkan tá a fẹ́ gangan ẹ má máa rò pé bóyá tí jambo bá ti fún yín ní cut off mark yín that is the end of the world no that is not the end of the world it is a step ìgbésẹ̀ ni fún yín láti ronú wípé ok jẹ́ kí n switch sí nǹkan míì láti ro méjì mẹ́ta papọ̀ wípé òkè jẹ́ kí n ṣe nǹkan báyìí jẹ́ kí n ṣe nǹkan báyìí jẹ́ kí n ṣe course báyìí tẹ́lẹ̀ bá wò pé òkè àyè school wa yọmọ fún gbogbo àwọn years tẹ́ ti lò fún gbogbo àwọn years tẹ́ ti fi dúró sílé you can find something else doing why doing something else ẹ má ṣì mí gbọ́ you can still apply for school dandan kọ́ ni kẹ́ sáàbù in case tẹ́ bá ti kọjá age you can still work at the same time kẹ́ enroll fún PT before you know you have your certificate ẹ jọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo ẹ̀yin àwọn olólùfẹ́ wa gbogbo ẹ̀yin youth gangan ni mò ń bẹ̀ ni mò ń rọ̀ wípé ẹ jọ̀ọ́ tí result wa bá jáde ẹ fi tayọ̀tayọ̀ tìfẹ́tìfẹ́ tọ̀yàyà tọ̀yàyà ẹ fi appreciate nǹkan tẹ fẹ́ nǹkan tẹ ní kẹ fi appreciate ẹ kẹ wò pé ok next thing ti máa ṣe lélẹ̀ kẹ switch ẹ dẹ̀ rí pé kẹ tó wò kẹ tó ka mí ní méjì ẹ ti ṣe tán and you will be happy during that ẹ mo bẹ̀ mo rọ̀ yín ẹ̀yin youth ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹ má fi àkókò yín ṣòfò ẹ lò ó lákòókò tó yẹ kẹ́ má bàa máa fi pìtàn kẹ́ má bàa máa fi ṣe express pé ah èmi náà bá wọn ka mo bá wọn ṣe jambu jambu jambu rí no ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí tẹ́ bá ṣe lẹ́ẹ̀kan kò burú jù tẹ́ bá ṣe lẹ́ẹ̀kan tẹ́ mu tàbí tẹ́ mu ṣùgbọ́n rẹ switch sí course mi kò burú jù ẹ nídàá ti ṣe jamb lẹ́ẹ̀mejì kẹ́ tó wọ ẹ institution a ò ní rí jù báyìí lọ lábala campus gist ọ̀sẹ̀ yìí mo lérò pé ẹ jẹ gbádùn ẹ̀ mo lérò pé bí mo ṣe ṣí yín bí mo ṣe ta yín lólobó yẹ mo lérò pé ẹ máa mu lò ẹ jọ̀ọ́ nítorí ẹ lọ mo rọ̀ yín ni mo bẹ̀ yín ni immediately tẹ́ bá ti gbọ́ èsì ayò ìsì results ẹ ṣe the next thing fún gbogbo àwọn olólùfẹ́ mi tí ẹ ti ń kàn sí mi ni lórí Instagram lórí Facebook tí ẹ ti ń pè mí ni alágbára ọlọ́run ibi tí ẹ ti ń tọwọ́ mọ́wọ́ tẹ fi ń pè tí ẹ fi ń fọ́lọ̀ mi kò ní gbẹ lágbára ọlọ́run láṣẹ ìdùmarè iwájú iwájú la máa máa lọ àwọn òbí wa eré tá a fi wà ń sùn lágbára ọlọ́run kò ní dìbàjẹ́ ẹ lè tẹ̀lé mi lórí Instagram at cy underscore classic ẹ dẹ̀ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn tẹ́ bá wò ó pé nọ́mbà mi lẹ fẹ́ pè ẹ lè pè mí lórí zero eight zero six one three one six one zero two tẹ bá wò pé at Orísun TV títí wa gangan lẹ fẹ́ tẹ̀lé ẹ lè tẹ̀lé wa at Orísun TV ètò ṣì ń lọ ó ṣì ń tẹ̀síwájú ire ayọ̀ la máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.